ire ni mo fẹ́ bàbá lónìí o. ògo ni fún ọlọ́run lókè ọ̀run mo kí gbogbo yín pé ẹ kú òwúrọ̀ níbi tẹ́ ti ń gbọ́ mi lórúkọ jésù yóò dára fún yín ẹ ó rí àánú gbà ìrìn àjò oṣù kẹfà yìí yóò dára fún yín nú ẹ ohun rere kankan kò ní sọnù mọ́ yín lọ́wọ́ mo gbàdúrà ohun tí ò ní ní àtúnṣe lórúkọ jésù kò ní bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ yóò sì dára fún yín ẹ̀yin ọlọ́jọ́ bí òní mo kí yín lórúkọ jésù ògo olúwa yóò yọ lára yín ohun tí ọkàn yín pòǹgbẹ fún fún ọdún tuntun tẹ́ ẹ mú yìí tí kò ní pa yín lára ọlọ́run yóò ṣe fún yín ó ti rí bẹ́ẹ̀ lórúkọ jésù olúwa wa àmín ìwé luke orí two ẹsẹ̀ fifty two luke orí two ẹsẹ̀ fifty two ibi tá a máa kà láàárọ̀ yìí nìyẹn tí màá fi súre fún wa bíbélì wípé bí jésù ti ń dàgbà bẹ́ẹ̀ ni ọgbọ́n rẹ̀ ń pọ̀ sí i ó sì ń bá ojú rere ọlọ́run àti ti àwọn ènìyàn pàdé aleluya ṣe rí nípa ìṣẹ̀dá èèyàn gbogbo wa pátápátá ni ọlọ́run dá bákan náà kò sẹ́yìn tọ́lọ́run dá yàtọ̀ tẹ́ bá wo gbogbo èèyàn olúwa fún wa létí méjì orí kan apá méjì ẹsẹ̀ méjì bó ṣe fún gbogbo èèyàn nìyẹn kò sẹ́yìn tọ́lọ́run fún lórí mẹ́ta kò sẹ́ni tọ́lọ́run fún ní etí mẹ́ta so nípa ìṣẹ̀dá bákan náà ni olúwa dá wa ohun tó mú kó dàbí ẹni pé àwọn kan ní àǹfààní ju àwọn kan lọ ó ní tí mo pè ní ojúrere ọlọ́run béèyàn bá rí ojúrere ọlọ́run gbà yóò dàbí ẹni pé ayé yìí ọ̀dà ni if you lack God's favour life will be unfair you will feel cheated nínú ayé wàá rí ọlọ́run bí ẹni pé ọlọ́run ò ṣe dáadáa ni bẹ́ẹ̀ dẹ̀ kọ́ ohun tó mú kí ó dàbí ẹni pé ẹnìkan yọ ju ẹnìkan lọ ò ní ojú rere nínú ìrìn àjò oṣù yìí mo gbàdúrà ó rí ojú rere gbà ara bí jésù bá nílò ojú rere ọlọ́run àti tènìyàn láti lè ṣàṣeyọrí nínú ayé ẹ̀yin náà nílò rẹ̀ bẹ́ẹ̀ ni agbára rẹ̀ ipá rẹ̀ kò lè fún ọ ní gbogbo ohun tó ń fẹ́ your strength can only give you what you will eat and uh, if you capitalized on your strength you will end up in stress so gbẹ́kẹ̀lé ọlọ́run gbàgbọ́ nínú ojú rere rẹ̀ ó sì dá mi lójú wípé ohun gbogbo tí ọkàn rẹ fẹ́ yẹn wàá rí gbà ó yá ẹ tẹ́wọ́ ẹ jẹ́ kí n súre fún yín láàárọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ̀ ń bẹ lábẹ́ ohùn mi ẹ rí ojú rere gbà ìrìn àjò oṣù kẹfà yìí ojú rere yóò ṣíwájú yín gbogbo ibi tí àwòrán yín bá dé ẹ bá ojú rere pàdé àwọn ilẹ̀kùn tẹ́ ẹ ti kàn kàn kàn tí yóò ṣí fún yín nínú ìrìn àjò yín lóṣù yìí ojú rere lọ́run yóò ṣí fún yín olúwa ti wà tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè láàrin ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tí ẹjọ́ kọ application yẹn tẹ́jọ́ kọ proposal yẹn lórúkọ jésù ìwọ ò rojú rere gbà ohun tó fẹ́ gbà ó gbàdúrà fún ọ the next appointment ojú rere lọ́run yóò gbà fún ọ àti wọ ọmọ rẹ ọ̀rọ̀ rẹ ohun rẹ àwòrán rẹ níbikíbi tó bá dé lóṣù yìí ẹ rojú rere gbà bẹ́ẹ̀ ni yóò rí bẹ́ẹ̀ ṣe ń jáde lónìí olúwa kó máa bá yín lọ ọwọ́ ọlọ́run kó ràn ọ́ lọ́wọ́ ìlépa rẹ lónìí kó tẹ̀ ọ́ lọ́wọ́ kó rí bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀ o ò ní pàdé àgbákò o ò ní ṣe déédéé àwọn oníṣẹ́ ibi mo gbàdúrà àánú ọlọ́run yóò kó ọ yọ níbikíbi tí àwọn aṣebi wà o ò ní gbàbẹ̀ kọjá ààbò ọlọ́run yóò wà lórí rẹ̀ a fún nàìjíríà olúwa kó gbà wá ọlọ́run kó ṣàánú fún wa àwọn adarí wa ẹ̀mí ọlọ́run kó jọba lọ́kàn wọn ó ti rí bẹ́ẹ̀ ìmọ́lẹ̀ ọlọ́run kó tàn sórí rẹ o òkùnkùn ò ní borí rẹ o ò ní fẹkún parí ọjọ́ òní lórúkọ jésù kristi olùgbàlà wa èmi ni tiyín tòótọ́ jeremiah ọmọ òkunlọ́lá láti the african church solution Camp campground sam ewang estate ní ìlú abẹ́òkúta àlàáfíà ní fún yín. ire ni mo jí rí i. ọlọ́run jeremiah òkunlọ́lá.